ìgbà ìgbà nípa nípa ìgbéyàwó nípa àná ṣe nípa àtẹ̀wọ̀ náà gbà ẹni ẹ̀rọ àti ọ̀la àti ọ̀la ẹni nípa ni ọ̀sẹ̀. ní ẹni kan bóyá bàbá ó ti lọ máa rẹ obìnrin ó ti lọ́kọ. ó wá ní ẹ̀yẹ náà ó fi ọmọ ẹ̀yẹ náà ó fi fọ́ọ̀nù àwọn òkú bàbá rẹ̀ wọlé ìtàbẹ̀rẹ̀ náà máa sọ̀dà wọ́n ní dada dada ní àwọn ẹgbẹ́ ìgbà wọ́n ní dada sáńpẹ̀ ní ẹ̀kọ́ ọ̀gá kò dá abẹ́rẹ́ sí lápá pé lábúrò rẹ̀ lábúrò rẹ̀ ló kọ́ lábúrò àtẹ̀kẹ́ àpẹ̀rọ àwọn ìṣẹ̀lẹ̀ àti ìṣòro náà ní ìgbà àti ìṣẹ̀lẹ̀ kò sí tó burú pé kí ẹ̀ fi ọmọ rẹ̀ ká kúrò tẹ́tẹ́tẹ́ àmọ́ tó sọ ní àyíká wọlé ìgbàgbọ́ náà mọ̀nà ọ̀dà ọ̀dà fún ẹyẹ kó lè pé wà á sọ̀dà sí ìyẹn ọ̀dà. wọ́n á ní bákan náà àwọn afáàní ọ̀rọ̀ àdébọ̀ mọ̀nà sọ̀rọ̀ bá ọ̀rọ̀ ẹ̀rọ sẹ́lá ojú ní. نهى الرسول صلى الله عليه وسلم عن اللقاء بقراءة المنام يعني القطوع كما سمعت الشيطان أما قال في تفسير أقوى نافع ومن طلعي والشطار واحد أما طلعي مثل الشطار أن يقوم بالتفسير حديث أبي محمد صلى الله عليه وسلم يقول إن الشطار الذي آخر في التعليم والله تعالى أعلم وإذا أحكمت بالدين تجاه ذلك ف والله تعالى أعلم جواب الله تعالى أعلم كتابه ولم يبعد موبايل في الكلام فيه أولا كنا في التعافي عن التعافي وتعالى يديهم الصواب kó kẹ̀kọ́ wa mo ti rẹ̀ dáadáa sọdá mi ọkùnrin tó ọkọ sọdá mi àbá láìpẹ́ èyí ló sọdá mi ọkọ ìlọ́ọ̀dà ráìpẹ́ ti bẹ̀rẹ̀ mi bẹ̀rẹ̀ lómi sọdá mi olóòlù ti dá ìgbélé mo ti wù wọn náà bẹ̀rẹ̀ àwọn obìnrin mi láti pàdé ìṣẹ̀lẹ̀ bá wà ní ọ̀sẹ̀ náà wọn dá sọdá mi lábùjọba mo fẹ́ gbà láti ìṣẹ̀lẹ̀ bá wà ní ọ̀sẹ̀ يكن بدعة اللهم عن الصواب وقل الله عن ọkùnrin àbí pé ṣé obìnrin ó lè fi kọ́mẹ̀tì àgbo ìpẹ́ nǹkan kan kọ́mẹ̀tì pọ̀ ní ìjọba yìí tí mo jẹ́ ọ̀dà àti bẹ́ẹ̀ ló ti bẹ́ẹ̀ amákòóyè amákòóyè lọ sí aláàbí kó mọ̀ jẹ́ ìtọ́jú sọ aláàbí di àwọn ọ̀dà àti pé kọ́mẹ̀tì pọ̀ ní ìjọba ọkọ̀ ní ìsìlámù lẹ́yìn bẹ́ẹ̀ ti fi ah, àyè ti dáhùn ìwé àmọ́ pé wọ́n rọ̀ pé ìdílé ti kọ́lá sí pé ọba ní àyè fẹ́yàwó ìlé ọ̀ ládàradà lè mú ládàradà ìjẹ́gbéyàwó ìlé ọ̀ ọ̀sọ̀ tí ìlẹ̀ ilé ọ̀ ẹ̀ máa gbà sáwọn kàtà àti àtọ́mọ̀ tí ti máa lówó ní ìlú àti àtọ́mọ̀ tí ti máa lówó ló bá ti lówó máa lè fi òṣèré fún ìrẹsì ìjọba yìí. ọ̀dà entonces vamos a hablar de la que se corta la bocona se corta la bocona y de Ah, el Àwọn àjọ àwọn àjọ àwọn ìsìnkú àbọ̀ wọn sí ẹni àwọn ọmọ yìí. Òun náà ń pé kẹ́wọ̀n tàdúrà nígbà fún ìbá ń pépé. Àlejò ní wọn ti bẹ̀rẹ̀ ọwájá ọlọ́run lórí owó ọba jẹ́ ọlọ́mọdé ló ń wọ́n ló ń lò mọ́tò ọ̀gá ìtàkọ́jà ìdàgbé wọn bẹ́ẹ̀. ìlú kan fi sọ̀rọ̀ lè ti mú pé ó ní wọn máa ti kọ́ tó wà lè rìn nígbà pé mo dúró gẹ́gẹ́ bí wà pé ọkùnrin ti ń sọ ọ̀gá àti tó lè máa ebi bá kó ti ń fún ọ̀rọ̀ tó ń dà tó wà lè tó lẹ́sẹ̀ tó lè rẹ̀ ilé tí kò òfin náà bá ọkọ̀ gbà láyè ìgbà tó ọ̀rọ̀ tó ti wà gbà ó lè wà ní káàkiri ní ẹ̀kọ́ yà nígbà mi náà fẹ́ yà lórí mi Ìwé ní ara náà sọ̀rọ̀, ìlú ìdíjọ́ kọ̀wé. Ọ̀ọ́dé tó kọ̀wé sílẹ̀ sílẹ̀ náà, ọ̀rọ̀ ọkùnrin tó bèrè nígbà tó wọn ní wọn ní pẹ̀lú ìdí òrùlé ìwé níta lọ́wọ́ gbogbo ẹni tó yọ bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí náà ló dé àti lágbára fún ọ ọ lágbára fún ọmọ àti tọkọ bá fún yìí èyí ọmọ tọkọ bá fún yìí ọkùnrin ló lẹ́tọ̀ọ́ lọ́wọ́ fún yìí èyí ọmọ àwọn òbí ọmọ gángan tó bèrè pé àtọ́mọdé lè sọ á sí wájú tá

kóbi kọ́kọ́ bá fún kóbi àwọn wá ti dájú ní ìdílé lọ́kọ̀ pé kóbi kọ́kọ́ dúró bẹ́ẹ̀ láyé ní lọ́kọ̀ mi tó bá já sí kókò nìkan ti dìyà tó yà lẹ́yìn tí o máa gbàgbé káàkiri tí o sì ní jẹ́sí ìdílé káwọn ìdáwùjọ tó yà lẹ́yìn tó lè jẹ́sí ìdílé káwọn ìdáwùjọ ọlọ́wọ́ lè jẹ́sí ìdílé sáyà bá máa fi ọkùnrin ní ní jáde òní kẹsàn-án lọ́kùnrin lọ́wọ́ wọn máa wọn máa fọ́nà wọn máa wá ní kọ́ máa rí ìpẹ̀lẹ̀ tó yà lẹ́yìn olùdíjáfẹ́ tó bá wá ti kú ní ìfẹ́ ẹ̀ nìyí.

ẹni tó ń ṣe ọwọ́ tó lè bá ẹni tí kọ́mpínì àbí ẹni tí tẹ́lẹ̀ fún ẹni tí tẹ́ àrọ́m nígbà tí tẹ́ ní owó ti àrọ́m rẹ̀ nígbà tó tẹ́ fún wa rẹ̀ bá ti kò tí tó pọ̀ sí fún wa fún ẹni tó ń tọ́ sí wa lórí ẹgbẹ́ fún wa ẹni tó fẹ́rẹ́ bọ̀ tó bá já sí pé ibi tí ń ṣe nǹkan yẹn ní ẹni ká fún wa jẹ́bẹ̀ fún ẹni tó kà á ní ba wa talibobi wa ya ko samu da ita na ba abu ya amma ah, ni ne ne ne no Allah ta ala òtẹ́lì náà ààrẹ àwọ̀ ẹgbẹ́ báwùjọ báwùjọ tó àrẹ ti mú òtẹ́lì mi tó bá rí sí òbí sọ́kò ní òtẹ́lì kò gbọ́dọ̀ ní ọjọ́ ọjọ́ ẹgbẹ́ ilé pé ẹ̀kọ́ wa ti sọ́kò ní ti ìmọ̀yán bẹ́ẹ̀ lórí ìlú ìsọ́kò ní òtẹ́lì alákòóbí àtẹ́wọ́ àtọ́jú yọ ní ọ̀dọ́ wa ní àwọn ọ̀dọ́ abájú ní àti òkúta kẹta tó tẹ̀lé àbúrò ní bẹ́ẹ̀ nìyẹn nígbà tí kò gan nù kọ́ àbí bá tó bẹ́ẹ̀ ti láwọn ọ̀dọ́ pé ojú kàlẹ́ lójú ọ̀nà báyìí àti kí ẹ̀jẹ̀ sílẹ̀ lónà gbọ̀dá wa mú ní àti délé yìí bọ́ sí ti fi ti tẹ̀ ní à tọ́lá àwọn ọkọ̀ sí bẹ́ẹ̀ àwọn sẹ́ni tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ ìjẹ́ tó ń tẹ̀lé nígbà tí wọ́n lé ẹ̀yìn àbí náà ìbàjẹ́ sí ọbẹ̀ gbé tọ́lá bá rí ẹ̀jẹ̀ àbámẹ́ni wọn mẹ́rin láwùjọ àná ọlọ́run bàtàmà sílẹ̀ yìí làwọn pé ẹni tí ká owó dàrú máa ń lójú èyí kò dàrú àtàkì lórí máa ń tẹ̀ kálukú ti dáta ìtẹ̀. sẹ́ẹ̀rì ọkùnrin síyàwó àbí kọkùnrin náà wíwì nígbà tí obìnrin àbí ọkùnrin síyàwó obìnrin máa ń síyàwó kò lè rí tọ́pù àbáwọn náà wọ́n ti bá wọn bẹ̀rẹ̀ ìta ọdún òun náà nìyí tó ní ọlọ́wọ́ wọn ní tí wọ́n lọ́wọ́ tó aláǹtí là ń fẹ́lẹ́ bí akọ́kùnrin wa akọ́lára ń ti jẹ náà nù tí wọ́n ti tẹ̀wọ́n náà wọn ti wà nínú ọ̀nà eléyìí lọ́wọ́ náà tí wọ́n fi máa ń sọ owó náà ni eléyìí wọ́n fi máa ń wọlé owó bọ́lú kò túnbọ̀ kó tí ó ti ti náà ni kò àtẹ́sì lè ká o obìnrin lọ́fẹ́ kò àtẹ́sì bẹ́ẹ̀ wọ́n ti ṣe wọn ò nítorí pé bàtọ́ ti ṣe nìkáwù díẹ̀ ètò àlejò obìnrin tó obìnrin náà sí ìyàwó eré obìnrin náà sí ìyàwó ní ọkùnrin wàhálà kan sọ ti pé wọ́n ti ṣe bọ́ńdán bọ́ńdán ti lọ rèé àwọn ọkùnrin máa dá lẹ́yìn nínú ìlú ìlú ìlú tí àwọn máa ń wí ìṣòwò ni láti fara máa wí ìṣòwò ìwọ̀n bá wọ́n dára wà á ti ká

tí mo fẹ́ fẹ́ ọmọ ní àwọn àlùkà òsì tó burú fẹ́ ìwà nìyí. na àwọn òfin yìí náà lẹ́yìn fẹ́ rí ọkọ̀ tó máa ń tẹ́lẹ̀ ìbá mi abẹ́ wúlò àwọn ẹgbẹ́ tó kú tọ́lú kú fẹ́ aládà tó kà ń tà fún mi ìyá wúlò àwọn ẹgbẹ́ bọ̀t kán gbàdọ̀ lọ́dọ̀ bàbá ìyàwó tó yẹ sọ àwọn òfin náà fẹ́ wọ́n fẹ́ mọ́ ọ̀rọ̀ so tí àwọn tó ẹ̀rọ ìjà tó bá lọ sí bá lọ sí sí bá lọ́wọ́ fẹ́ sàn yóò ní tí ó fẹ́ láàrẹ̀ sílẹ̀ fẹ́ láàrẹ̀ tó bá yẹ kó kàtó pé ìgbẹ́dìkan ní òfẹ́ láàrẹ̀ sí ní láwọn mú. mo dábẹ́ lè ti ẹ̀ sí wọ́n ti kàtó jẹ́ pé ìwà nínú àwọn lónìí. àníkí bá yẹ kó kàtó lọ sí wọ́n tó lọ rí ìkàtó tó sáfù ọ̀rẹ́ tẹ̀lé ọwọ́ lẹ́sẹ̀ ń di lẹ́sẹ̀ yìí kó àti kó gbogbo wọlé òsì yóò tọ́ fún èlé náà lóde ìwé yóò sàlàyé wọn òsì lẹ́sẹ̀ sí sọ̀rọ̀ àti lẹ́sẹ̀ lè sọ wọn lúwa wọn ti gbọdọ̀ sí àtọ̀ bí yà nìyẹn ìlú gbọ́ dáhùn lóde lẹ́nu nítorí àwọn òbí tí wọ́n fi yàn gan wọ́n ní láì láti ìyàwó tí wọ́n ti fẹ́ sílé ọ̀yà pọ̀ ìyàwó rẹ̀ àwọn òbí yàn ní láì wọ́n láti lórí wọ́n ní ẹ̀kọ́ lọ́dà kẹ̀ríà ìyàwó rẹ̀ kà mọ́ títí lọ́mọ́ bọ̀dé ẹ̀rọ ọ̀rọ̀ ìgbé àyè kíló lẹ́bí ní kọ́ kò ní èkó sí oṣù tí dára sí ọba ìṣó ti lóde kó kú mi tí máa ń kú mi tí máa ń kú mi wà àmọ́ pé àpè kúlẹ̀ fún wa tí a ti tí ọjọ́ ìjọba ìgbé kúlẹ̀ fún wa yìí tó ìrìn àwọn olóògbé ọgbà òkúta àwọn ìṣòro àmọ́ kò sí inú ṣẹ̀ríà pé kí bàbá àwọn fámìlì ọ̀pọ̀ káwọn náà tẹ̀ kí ní káwọn tó lọ́la bí i ẹnu sáré kásíra yìí tán síra lè ká ló sáré kásíra tó wọ́n dára níta wọn ò ní sọ̀rọ̀ nípa wà ní ọ̀rọ̀ bá ń gbé ọdún kò ní tó mọ̀ ọ́n bẹ́ẹ̀ tó bá ní bèrè tó ní gbọ́ nìka àṣà tó wà nìyẹn tó wà sáyé kò ní tó tó burú bẹ́ẹ̀ tó yà lè bèrè ní apá àti àtẹnu nǹkan tó ta àkùkẹ̀rí à bá a tóbi àkúrídà kó o tó ta kó àkúrídà àbí gbogbo ní ẹ̀sìn tó má ní ní àwọn owó àwọn tó gbà lọ́wọ́ rẹ̀ kò ní ní tẹ̀lé ọ̀bẹ̀ ọ̀rọ̀ gbogbo ní wọ́n bá sọ wọ́n ní wọ́n sọ abẹ́bẹ̀ tó dé nígbà àgbà wọ́n ní ìgbà ní ilé rẹ̀ ẹ ẹ ilé ẹgbẹ́ yẹn ló mú ayé lójúmọ́ àtẹ̀yìn àkórí inú alọ́kùnrin tó ojú ọkùnrin àwọn òbí inú alọ́kùnrin àwọn ọmọ abúlé nítorí kọ́lẹ́ nínú alọ́lá náà. ẹsọ nǹkan mi èyí ìyàbò ẹjú wọlé púpọ̀jù ẹtúsọ nǹkan mi kẹ́gbélé rẹ̀ pé bá fún one million yọ ọdún ẹ̀rọ tó wálé ìdí òbí àtẹ́kì fún ọdún yìí ní ìlú sọ̀rọ̀ ẹ̀fọn rẹ̀ ọlọ́run tó àlà àlà ọjọ́ tó lọ. ẹnu lọ́la lọ́wọ́ bí abáyé ní ìlàbà ayélujára. ọmọ ọmọ ọmọ tuntun bí ó lóyún láti kékeré ojú agbọ́dọ̀ náà lágbà wọn abẹ́rẹ́ tí wọn abẹ́rẹ́ fẹ́ ẹni wọn lọ bàbá tó bí náà ni wọn lọ bàbá àwọn bàbá rẹ fáwọn bá bá bọ̀ wọn á ẹni tó bí wọn fi àwọn tọ́lẹ̀ bàbá rẹ ń bẹ́ẹ̀ nígbà yẹn lọ́ba ìrọ̀lọ́ bàbá wọn lọ tí bàbá wa bá sọ pé a ọ̀rọ̀ ẹ̀ta pàtó lè yẹ bàbá ló ti gbé ìyẹ́wù láyà rẹ̀ olódòdó mẹ́jọ ìyẹn ló wá ti jáde ní orí rẹ̀ ọlọ́wọ́ tó rà ọlọ́wọ́ àlẹ́ ìgbé ìwà àlẹ́ ìwà àlẹ́ ìwà àlẹ́ ìwà.